الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أرجو الله سبحانه وتعالى أه voice يولا سوكيو الحمد لله والصلاة والسلام على رسول الله àmì ìròyìn fèsì lọ sókè ah, máìkì yé ìwà ìwòlò. mi ò bóyá ẹ̀ ń gbọ́ nǹkan tí mò ń sọ mò ń wo bóyá pẹ̀lú kínní yìí mi ò bóyá fèsì mi lọ sókè. àwọn tá a bá online jọ mi ò mọ̀ bóyá bóyá ẹ̀ mi Boya voice mi yẹn bóyá ó ṣe dáadáa torí mo rí pé kíní yẹn lò ní bíbá yìí bóyá kí n dẹ̀ lò ó. ẹ̀yà wa tá bá ti jọ ìjọ sáà ń gbọ́ nǹkan tí mò ń sọ. naam wọ́n sọ pé àwọn ń gbọ́ mi alhamdulillah wọ́n ló clear sí ń jarí torí mò ń wo kíní sáìn fọ́ìsì yẹn bí báyìí wọ́n á rí wípé kò lọ sóyè òkè dáadáa wà á sọ pé kílẹ̀ alhamdulillah alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd wassalamu alaykum wa rahmatulahi wa barakatuh adúpẹ́ fọlá subhanahu wa ta'ala tó ṣẹwàkú lórí dáadáa ilé ìtàmọ̀ sí al-islam atọ̀rọ̀lẹ́kùn kí ọlá àtikẹ́rẹ́ fáwọn wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí Allah subhanahu wa ta'ala tó ṣe láwòkọ́ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lá subhanahu wa ta'ala kó bá wa ṣàlékún ìkẹ́ àti gẹ̀ẹ́rẹ́ fún aṣíwájú ẹ̀dá anábì wa muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ anábì sallallahu alayhi wa sallam nínú hadith ilé tó sì wípé ó lẹ́sẹ̀ ńlẹ̀ anábì sọ wípé kullu ummati yadkhuluna al-janna illa man aba gbogbo ọmọjọ mi pátá ni wọ́n wọ àlìjánà àyàfi ẹni tó bá kọ̀ tó bá sọ pé òun ò wọ aljanna àwọn sahaba radiyallahu anhum ajma'in wọ́n ní ya rasulallahi wa man ya'ba wọ́n ní ìrònsí ọlọ́run ta ni yóò wá kọ̀ tí ó sọ pé òun wọ aljanna ànábì sallallahu alaihi wasallam ó fún wọn lésì ó ní wọ́n ní àtọ́wà ní dakhala aljanna wa man asani faqad aba wọ́n mọ̀ náà sọ ní fọkàndàbà ṣùgbọ́n tó bá ya pa mí irú ẹni yẹn òun lẹ tó kọ irú ẹni náà nìyẹn tí ó gbẹrùgbọ̀n rí ẹ láì ní gba ara wa lásìkò nítorí yẹ kí n máa béèrè wípé ṣé fọ́ìsì mi lọ sókè ni wípé mi ò fẹ́ <clears throat> mi ò lè pariwo jù báyìí lọ so táwa wo tọ́pìkì tí tí mo kọ a ó wípé kí ni ó bí. Topic yẹn tó topic tọ́píìkì yẹn ni wípé <coughs> ẹnìkan mẹ́sẹ̀gì mi ní lónìí lórí whatsapp tó wá rí mẹ́sẹ̀gì yẹn náà ẹ̀ léra wọ́n sẹ́ndì fídíò kan sí mi ó dà pé BBC News Yorùbá òun ló ló wà àgbà tí mo sáà kílíkì lé tó gbé mi lọ chrome kankan mo sáà rí fídíò yẹn through uh, BBC. BBC Yorùbá yìí sí lélẹ́yìn náà wọ́n ti sọ nǹkan kan jọ́ kan báyìí rí náà tí mo kọ́mẹ́ǹtì lórí ẹ̀ rí nípa ìgbà yẹn nìṣẹ̀lẹ̀ olóyè Sunday Igboho ló ṣẹlẹ̀ tán kọ́ ń yẹn wípé Sunday eh, Sunday báwọn ṣe kọ́ yẹn pé Sunday Igboho ìgbésí ayé rẹ̀ dá gẹ́gẹ́ bí ìgbésí ayé ànábì wa Muhammad ní sallallahu alayhi wa sallam tó ṣe wípé wọ́n lò náà kúrò nílùú rẹ̀ tó lọ sí ìlú mi wọ́n ti pé mo kọ́mẹ́ǹtì ń yẹn wípé ìgbésí ayé àwọn méjèèjì ó yàtọ̀tọ̀ sí sí ara wọn so wọn tó ìtàn tó wá sọ yìí ẹ̀rí kò mo tó wá fi síbẹ̀ náà wípé ṣé mo kọ BBC Yorùbá àbí BBC News Yorùbá mo dẹ̀ kọ́ ní ṣe rántí BBC Yorùbá bí News Yorùbá ẹ̀sìn òfàjà lóòótọ́ ni ṣùgbọ́n ibi ṣùgbọ́n yẹn gangan ni èmi fẹ́ sọ̀rọ̀ lé lórí mo wá tó wá fi síbẹ̀ pé Sheikh Imran Eleha kí ni àjọṣepọ̀ tó wà láàrin <coughs> uh, méjèèjì. Uh, mi jẹ́ kí program yìí ò pẹ́ torí gẹ́sìkì àyìnkalẹ̀ ní capacity àti ṣe program yẹn torí ẹ tì mí ṣùgbọ́n mo fẹ́ sọ torí àwọn tó ń sẹ́ndẹ̀ sí mi pàtẹ́mi náà wà mọ̀ pé àwọn kíní dẹ́rẹ̀ téèyàn bá dẹ̀ sọ ó dáa o mo tún wá ń dọ́gbọ́n wò bóyá máa rẹ́ ni tán ṣe máa sọ̀rọ̀ lórí ẹ̀ mo rí pé mi rí wọn jẹ́ kí n sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n gbé bàbá kan wá bàbá yẹn ní ọmọ Ìbàdàn lòun kíní kan nǹkan nǹkan ìtàwọn náà fún ni wípé ẹ̀sìn ò fàjà ǹjẹ́ ìwọ ti rí ibi tí mùsùlùmí àti kìrìsìtẹ́nì tán ti ń jọ́sìn papọ̀ mo so bàbá yẹn onírun mú onírun bàbá funfun ó ń sọ̀rọ̀ nípa kìrìsìtẹ́nìtì mọ́ ìsìláàmù nǹkan kan sẹ́rí alákọ̀ọ́kọ́ torí tọ́lọ́run àwọn tá à ń wo ìsìláàmù lórí social media báwa tá à ń kẹ́kọ̀ọ́ nípa ìsìláàmù lórí social media tọ́rọ̀ mi ò bá clear dáadáa ẹ jọ̀ọ́ kí n mọ̀ torí tọ́lọ́run ó fẹ́ rẹ́ mi ní má dẹ̀ sọ̀rọ̀ ju orí ń fọ́ mi ṣùgbọ́n mo rò pé tí mo fẹ́ sọ yìí náà ó pàtàkì ló jẹ́ kí n fẹ́ sọ bá wa share program nítorí tọrọ like love and share ṣe rí táwọn fẹ́ gbọ́ Islam yé ò ní lodo lọ́dọ̀ ẹni tó jẹ́ wípé bóyá òun gangan fúnra lára rẹ̀ kò mọ kí lọ́lọ́run sọ kí lànà bì sọ wàá gbẹ́sìn ọlọ́run bá yé pẹ̀lú ìwé tí mahmood wà dáadáa <laughs> pẹ̀lú ìwé tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ tá a fi ń ṣe ìjọsìn ònìyàn fi lè gbọ́ islam yìí ẹ̀sìn islam ò kí ń ṣe ẹ̀sìn àkàtàkìtì mo ara wọn mi wọ́n ní ah islam kápẹ́ islam bá ní kíní kan ní wọ́n ti sọ́ di wàhálà wallahi islam ò kì í ṣẹ̀sìn bẹ́ẹ̀ ìwọ ló ń gbọ́ islam yẹn yé lọ́dọ̀ aláṣejù ìwọ ló ń gbọ́ islam yẹn yé lọ́dọ̀ aláṣe ètò tí wọ́n fi wá wò pé ẹni tó bá tún wá wà láàrin bóyá òun gangan ní ṣàṣejù rárá ẹ jẹ́ ń fún yín lápẹẹrẹ bàbá kan tí wọ́n ló fọwọ́ kọ obìnrin kan lọ́rùn àwọn èèyàn wọn gbọ́ àwọn tí ń takò bàbá yẹn wípé ah sí Islam ní àmọ́ báyàn ṣe ní kinní kan ẹ̀yin ẹbí bàbá yẹn wípé Islam tán láwọn ń ṣe yẹn gangan sẹ́mọ̀ èèyàn kọ́ ni ó sọ wípé òun ni Islam Islam gangan wà tá à ń practice ìyẹn ni kí lọ́lọ́run ọba wa sọ kí lànàbì sọ mo rò pé èmi kọ́ ni islam bí mi ṣe wà yìí èmi practice èmi practice islam ni mo wá lè ṣe dáadáa mo lè ṣàṣe ètò tó bá ti wá rí báyìí wọ́n wá lọ wo kí lọ́lọ́run ọba sọ kí lànàbì sọ àwọn tá à ń tẹ̀lé nìyẹn ọlọ́run là ń tẹ̀lé tó lọ́kànnà bí ò ṣàlàyé báyìí báyìí fún wa mo rò pé ó yé mọ́ fèèyàn wo kinní yẹn Baba tó fọwọ́ mo ń bọ̀ wá síbi ọ̀rọ̀ àwọn BBC yìí o bàbá tó fọwọ́ kóbìnrin lọ́rùn tó fara ti obìnrin táwọn kan wọ́n bọ́ta pé kò yẹ ká ṣe bẹ́ẹ̀ kò yẹ ká ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ilé ayé tá a normally àwọn èèyàn ò rí nǹkan kan bí ká bo obìnrin lọ́wọ́ ká ṣe gbá ká ṣàwò ṣùgbọ́n ibi bàbá yìí wípé anábì táwọn se gbàgbọ́ báwo yẹn ṣe mọ́ máwọn èèyàn aláṣejù nìyẹn ẹ tó bá sọ pé kíní yọ̀dọ̀ aláṣejù ni yín ẹ̀sìn wa ò lé ọkàn yín dọ̀tí ẹni tó ṣe kínní ìsìn tóun fẹ́ jẹ́ kẹ́ rí ni wípé òun wà moderate ẹni pé mi ò dákọ ẹnì kankan and i don't mean to be disrespectful àbí òun ṣe máa ń pè so ẹni yẹn ń sìn báyìí ẹ̀yìn ẹbí pé ànábì wa gangan táwọn gangan ń lo kọ rẹ̀ láti fi ṣègbésí ayé ẹni kí ló sọ lórí ìṣesí bá ibi tẹ́ ti lọ mú nìyẹn kì í ṣe pé èèyàn kan lé àwọn sọ pé aláṣejù ń ẹ̀sìn wa yẹn gangan gangan kí ló mú wá kò sí wàhálà ń bẹ tó bá lè practice rẹ no problem àmọ́ bọ ọbẹ náà ni bọ mọ jẹ ká yóò rí ibi wípé èyí tí wọ́n ń ṣe yẹn wá ní ìsìláàmù àwọn tó bá wá ń san tọ́nà àtànábì sọ wà wá jẹ́ ká yóò rí ibi wípé àwọn yẹn ni wọn ò practice ìsìláàmù yàrá ìwọ gángan ló ṣe tí ìsìláàmù ń sọ káyé lè bá àríwọ lẹ́ni tó ṣe wípé ìwọ wà òkè rárá o lè wà òkè lọ́dọ̀ àwọn èèyàn o ò tí ì ṣe tí ó bí àwọn náà nù ni ẹ máa wò kí lànàbí ti wá sọ ànàbí sọ wípé sallallahu alaihi wasallam kéèyàn kí wọ́n máa fabẹ́rẹ́ gúnyàn lórí báyìí kán máa fabẹ́rẹ́ gúnyàn lórí kán máa fi gúnyàn lọ́wọ́ ó dáa ó dẹ̀ lóore fún yàn ju kéèyàn ó bọ obìnrin tí ò kí ń ṣẹlẹ́tọ̀ èèyàn lọ́wọ́ lọ àbí kó sọ pé òun dìímú lọ ànàbí ló sọ bẹ́ẹ̀ kí wá ṣe pànàbí sọ wípé ká má bóbìnrin ṣe ó límìtì ibi tá a bá ṣe sí kí ló fà á torí àwọn nǹkan tó le tibẹ̀ yọ anábì ń wá wá ń sọ́ra ni anábì ò lè sọ pé gbogbo obìnrin ó sọ àwọn obìnrin tẹ́ pé o lè fọwọ́ kàn mo rò pé ẹ lè jọ ṣe ẹ lè jọ wà ẹ̀wọ̀n tẹ́ni yìí sọ́nsìn but your wife used to enter public transport and sit behind men in the bus ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan tẹ́ sọ yìí èmi response the comment but I just want to do that tonight torí ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ tó general ni. Brother, wa tí wọ́n sọ̀rọ̀ yẹn níta ẹ̀sọ́ ń sìn báyìí ti tíyàwó mi bá eh, public transport tó wo wọ̀ bẹ́ẹ̀ sì sọ yẹn kápẹ́ yìí bá ti rí inú no problem tó wo. wọ̀ ó wá jókòó sẹ́gbẹ̀ẹ́ ọkùnrin bẹ́yìn sì sọ yẹn mi ò ní ever sọ wípé bó ṣe ṣe yẹn bóyá ó dáa níta ń sọ ni níta ń sọ clear kí wá sọ nísìnyí wípé bó ṣe ṣe yẹn gangan ní Islam ṣe sọ wípé ká ṣe kó mọ jókòó tọkùnrin ọlọ́kùnrin lẹ́gbẹ̀ẹ́ mi ní sọ bẹ́ẹ̀ níta ìsọ nísìn ó ṣẹlẹ̀ ní tí èsè wípé bóyá mo sọ wípé bí mo ṣe fẹ́ kó rí nìyẹn àtẹni tó ṣe wípé nǹkan yẹn ṣẹlẹ̀ òun wá fẹ́ mọ púrù fún wa wípé bẹ́sìn ṣe sọ pé ká ṣe nìyẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì bọ́ra tó béèrè béèrè ẹ mọ́ blame ẹnìyẹn wọ́n béèrè nǹkan tí kò yé wọn ni àbí ẹ mọ̀ bọ́ ẹni yẹn wọ́n béèrè tí kò yé wọn ni ẹ̀rẹ́ ìdómìnà ṣe dá lómú ní even tó bá jẹ́ wípé ó bá rí bẹ́ẹ̀ ẹ bá rí ìyàwó mi tó ṣe ẹ̀wọ́ public kínní lóòótọ́ mo rò kó ti yé kápẹ́ ẹ bá rí ìyàwó mi tó bá ṣe bẹ́ẹ̀ accepted no problem ìgbà tèmi náà tẹ́ pé mo ì máa ń wọ bọ́ọ̀sì pẹ̀ nínú kínní obìnrin lè jókòó sí mi lẹ́gbẹ̀ẹ́ ńgbà mi bọ́tí tá à ń sọ ni wípé kí n wá sọ nísìnyí wípé bẹ́sìn mi ṣe sọ pé kó rí nìyẹn that is what we are saying ọ̀rọ̀ yẹn clear ẹ mọ̀ dàrú kí wọ́n sọ pé ẹ̀sìn gan ló sọ wípé kájọ jókòó báyẹn o ìyẹn wá ń sìn báyìí coincident ni ó wá ní tó ṣe pé mi ò ní kápá tó rágbára mi ò gbé ju kí n ṣe bí mo ṣe ṣe yẹn lọ ibi tí mọ́nì mi dé táìmù yẹn nìyẹn but mi ò ní máa sọ fáyé wípé intẹ́sìn mi sọ nìyẹn mo dẹ̀ mọ̀ pẹ́sìn mi ò sọ bẹ́ẹ̀ bóyá torí káyé lè bàrí pé ó dá pélé yìí wà moderate ẹ ṣeun ẹ rí i pé brọ́dà ẹ rí i pé brọ́dà tó béèrè béèrè wọn wọn wọn kì í ṣe pé èèyàn burúkú ni wọn brọ́dà yẹn padà sọ wọn ní lesson learned then Islam condemns free mixing mo rò pé ti yẹ́ rí i pé mo sọ pé ẹ má jà attack anybody the brother is here to learn ẹ rí i náà sọ wọn ní lesson learned yes Islam condemn kọkùnrin àtobìnrin even ẹ̀sìn christianity náà christianity christian ẹ̀sìn christianity náà condemn ẹ̀ yes mi ò mọ̀ ń pa àwọn ìtàn ṣe babaláwo nǹkan nǹkan mi ò mọ̀ ni o ó ti ṣe káwọn náà kọ̀ndẹ́mù ẹ̀ ẹ̀sìn Islam tèmi kọ̀ndẹ́mù ẹ̀ torí in tó le ti bẹ̀ yọ kí ni Christianity sọ málàmù ò sí tòsí <laughs> ẹ̀sìn Christianity sọ wípé tóbìnrin kó tó lè sọ̀rọ̀ nílé ìjọ mi mọ́mọ́ sí sọ pé obìnrin ó sà sọ wípé obìnrin ò gbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ láwùjọ àwọn ọkùnrin kódà ń sọ pé Christianity sọ wípé obìnrin tó bá fẹ́ sọ tó bá jẹ́ pé kò bá ní borí rẹ̀ o kó yá afá irun rẹ̀ ni ẹ̀sìn tèmi ni mò ń sọ i'm not arguing with i'm not arguing with you about your own religion but mọ wo ẹnìkan tóun wá ṣe nǹkan kan tí ó wàá fi Ànábì sallallahu alaihi wasallam láyé Ànábì tó máa fẹ́ sọ pé àgbà fún ọ wọn mọ fọwọ́ kà Ànábì báyìí ni wọn bọ Ànábì lọ́wọ́ báyìí wọn mọ Ànábì lọ́wọ́ báyìí wípé àti gbà fún ọ ẹlòmínú wà yóò ṣe bẹ́ẹ̀ àwọn ọkùnrin wà wọn ṣe bẹ́ẹ̀ tó bá dorí àwọn obìnrin ànábì ò kì í gbà wọ́n láàyè kí wọ́n ó ṣe bẹ́ẹ̀ mo rò pé ó ti yé ẹ̀sìn ti wá ni ò fara mọ́ mọ wàá wò pé nìkan wá ṣe bẹ́ẹ̀ kó wá ní ẹ bó ṣe yẹ báyé ṣe fẹ́ nìyẹn ibi ayé bá kọjú sí ọlọmọjẹ ká kọ̀yìn síbẹ̀ tán mọ sàn ibi ẹ̀sìn bá kọjú sí ló correct i understand even èmi as a person so rò pé mi náà nífẹ̀ẹ́ kémi náà mọ bobìnrin lọ́wọ́ ni kí n róbìnrin róbìnrin kí n dì ẹ̀mí mi náà fẹ́ rú ẹ̀sìn mi lónìí mọ̀ sí lèmi náà fi ṣe kì í ṣe pé wọ́n nìkan ló rò pé o nǹkan bá wọn gbogbo wa náà la nírù sí sí yẹn lára àní ẹ mọ̀ bu ẹni yẹn sẹ́ ẹ mo ti sọ́ọ̀sìn pé ẹni yẹn gan ti padà sọ wípé ọ̀rọ̀ tá a sọ òdodo ọ̀rọ̀ ni ẹ mọ̀ bu ẹni yẹn pé pònú àbí ẹni sìn we can't teach people like this we can't learn from one another like this mo rò kó ti yé èmi náà wù èmi náà kémi náà kí n mọ ní concubine kéèyàn mọ ní obìnrin oríṣiríṣi kó mọ gbóyè obìnrin kó mọ mú àwọn tán mú standing kò sẹ́mi tí ò kì í fẹ́ ṣerú ẹ ẹ̀sìn mi ló ká mi lápákò mo sì gbọ́dọ̀ tẹ̀lé ń tọ́nà sọ àtànábì sọ tó bá wá rẹ́nìkan tó bá wá ń ṣe bí àṣẹ muslim mọ́ fìyẹn jọ́ọ̀jì pé ẹ Islam ẹni tí mo láìkiri bàbá yẹn tí mò ń sọ yẹn mo rí ẹnìkan tí èsì mùsùlùmí tó ń kọ́mẹ́ǹtì wípé lọ́dọ̀ àwọn tó jáláwo wípé irú àwọn bàbá ìgan kò yẹ kán sì wà nínú Islam ìwà wọn ò bá ti Islam mu ìwà dáadáa náà ní ní tí ń sọ ni wípé ìwà wọn ò bá tà nábì mu torá nábì ló sọ pé ká má ṣe irú nǹkan ṣe yẹn èmi wò yí pé bóyá Islam ìṣẹ́ alákatakítì rárá tá bá jẹ understand ara wa òǹkàlùkù ò lè ṣe ní tó bá rọ̀ lọ́rùn ẹ bá wa ṣe program yìí torí tọ́lọ́run The Islam, Islam is beautiful and peaceful religion. Ká kàn understand. Má mú ẹ̀sìn lọ́dọ̀ aláṣẹ ètò. Má sì mú lọ́dọ̀ aláṣẹ jù. Ìgbà tí mo rí kọ́mẹ̀ntì tí mo sọ yẹn, wàláhì omi fẹ́ máa bọ́ lójú mi báyìí. Ìyìn sí ẹ̀lẹ́rántí bóyá omi bọ́ lọ torí pé ọlọ́mọ jẹ́ káwọn èèyàn sọ fún mi wípé kò yẹ kí n wà ní Islam pé wà mí ò bá ti Islam mú pé ibi ìṣẹ̀ṣe ló yẹ kí n wà tó dẹ̀ jẹ́ pé tí mò ń ṣe yẹn ànábì ló in tí àwọn èèyàn ń pè mí sí yẹn ànábì gangan ló sọ nǹkan ti ṣe mí nìyẹn so Islam based on principle, uh, principles and guides ẹ ṣeun brother mi that is Islam nísìnyìí ẹnìkan ó ní àà ah, èmi man of peace ni mí o man of peace ni mí o man of peace ni mí o ó dẹ̀ rí ẹni tó ṣe wípé ó ń ṣaburú fún Islam ó dẹ̀ embrace ẹ̀ ó ṣe dáadáa sí man of peace ìgbà tí wọ́n ṣaburú sí man of peace táwọn èèyàn jí ọmọ man of peace kó ìgbà tó rẹ́ni tó jọmọ rẹ̀ kó tó ṣaburú fún so embrace ẹ̀ kò embrace ẹ̀ whereas aburú tán ṣe fọ́mọ ẹni yẹn kò táburú tẹ́ni yẹn tó rò pé òun fẹ́ ṣe fún Islam if you want to prove to us that you are man of peace when you see someone tó ṣaburú yẹ kó dìmọ́ rárá bẹ́ẹ̀ dẹ̀ ṣe ṣe sẹ́ni tó ṣaburú fún yín ẹ̀ jẹ̀bi normally tó yẹ kẹ́ ẹ ṣe náà nìyẹn normal ni ṣùgbọ́n àlímọ̀ prove man of peace níbi tó ti jẹ́ wípé ànábì gangan tọ́lọ́ ń fẹ̀sìn àlàáfíà ràn kò prove peace ní bẹ́ẹ̀ nítàǹsọ òjú yẹn lọ we are not condemning anybody torí nítàǹsọ yẹn ni wípé adọ́gbọ́n condemn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam stylishly ni ànábì sọ pé báyìí ló ṣe rí àwa wá gbé mi wà torí káyé lè bá rí pé ẹni yìí ó wà peaceful ẹni yìí ò kí ń ṣe alákatakítí ẹni yìí rárá rárá rárá man of peace kan kò sí níbi kankan àfúnṣe Ọlọ́run sallallahu alaihi wasallam àtẹni tó bá kọ sí rẹ̀ so káwá gbé bàtà pé èmi bá gbogbo àwọn ẹlẹ́sìn kejì ṣe ń tèmi o káwá gbé ìyá pásítọ̀ kan jáde àtàfà kánjọ ya fọ́tò papọ̀ láti fi púrúfù pé èmi ẹ sẹ́ni tó ń discriminate o kò sẹ́ni tó sọ wípé bóyá kẹ mọ́ bá wọn yàn ṣe ṣùgbọ́n ìjẹ́sìn yín kò sọ wípé bẹ́ẹ̀ sì bá wọn ṣe rèé kò síbì kankan nú ẹ̀sìn wa tó ní ká gbógun tàwọn tí ò kí ń ṣe mùsùlùmí kò sí tó bá yà sí àyà kùránì tù ló kù àfi tán bá yà gbógun tiwa ló kù ó wà lọ gbógun tìyàn láìsí pé gbógun tì rárá mo so islam ó ti ní rules and regulations ìyẹn làwọn èèyàn fẹ́ tẹ̀lé tí wọ́n sọ pé islam le islam ẹ bá wa ṣe program tó ìtọ́nà like lọ́ba ṣe islam le islam ṣe kí islam ò le islam wà òkè ó wà peaceful ìyẹn apá kan ẹ wá lè rẹ́ni tó ṣe wípé yóò mọ ṣàṣejù ìyẹn tí islam ò mú wá òun ni yóò mọ ṣe yóò mọ dá wàhálà lẹ̀ yóò mọ ṣe mọ́ wò yẹn tó ti yé báyẹn ìwọ wo kí ni Islam wa sọ wọ́n sì pèèyàn láláṣejù ní ìsìn ẹ wo nǹkan tán sọ wípé bàbá yẹn ṣe táwọn Yorùbá kínní kan BBC àbí kí wọ́n ti ń pè wọ́n tí wọ́n gbé wá pé ẹ̀sìn ò fàjà mùsùlùmí àti kírísítẹ́nì wọ́n lè jọ́sìn papọ̀ rárá the baba himself kírísítẹ́nì ni ọmọlẹ́yìn kírísítì ni according to him ẹ lọ wó kọ rẹ̀ náà ó kàn ń kájọ àwọn mọ̀mọ́tẹ́rí tó kójọ yẹn ni mùsùlùmí tó bá dẹ̀ mọ nǹkan tí ń ṣe ò lè tẹ̀lé ṣùgbọ́n ẹni tó bá tako kínní yẹn ẹ̀yin sọ pé ah, ah, ah, alákatakítí ni I will now show you ìwé táwa ń tẹ̀lé àṣẹ muslim sórí ẹni tó bá sọ nǹkan mi lẹ́yìn tí mò ń sọ yìí tó dẹ̀ ní mùsùlùmí lòun kìí ṣe pé mi ní ń tako kìí ṣe pé ń proof ara rẹ̀ fún àṣẹ peaceful man ẹni tó ṣe wípé kò ka nǹkan kan sí o ọlọ́run ọba rẹ̀ gangan kùránì gangan tí fi ń dọ́gbọ́n pera rẹ̀ fún ní mùsùlùmí kò gbàgbọ́ ó ń parọ́ ni ìwé tí fi dọ́gbọ́n pera rẹ̀ ní mùsùlùmí fún yín yẹn kò gbàgbọ́ ó ń parọ́ fún yín ni nísìn ẹ jẹ́ kí n fún yín ní àyà alukur'an you can, you, you can go and check it kí wọ́n kájọ lọ wò ní tí islam ń sọ sórí tẹ́nìkan bá ní ẹ àti islam àti christianity ọlọ́run kan náà là we are not worshiping the same God that is the bitter truth we are not nísìnyí ọlọ́run ọba ẹyọ kan làwa ń sìn na náà àwọn kírísítẹ́nì òun gbà wípé ọlọ́run ọba mẹ́ta ni òun gbà wípé jésù gan lọ́lọ́run ìmí gbà pọ́ ọmọ náà ni jésù we don't believe in all this i believe pé jésù òjíṣẹ́ ọlọ́run ọba ni àlékún kí ọlá àtìkẹ́ kọ́ lọ́ba wa ṣe fún o àgbà gbogbo tán sọ yẹn bàbá tó lóun kó gbogbo kírísítẹ́nì àti mùsùlùmí papọ̀ yìí go and check him ṣé ṣẹlẹ̀ ni ṣé kérúbù ni ṣé seraph àbíbò gbogbo wọn wọn ṣe pín yẹn ṣé deeper life lòun ni ṣé rìdíìmù lòun ni wo ló jẹ́ bẹ̀ gangan ẹ lè da Islam àti christianity papọ̀ sẹ́ni tó jẹ́ kí n mọ̀ tẹnu mọ́bẹ̀ ni wípé ẹ lè rí mùsùlùmí míì kóun sọ fún yín wípé rárá o ẹ mọ́ dá ọmọ yẹn lọ alákatakítí ni wọ́n ìkan náà lẹ̀sìn ìkan náà kọ́ ń parọ́ fún yín alẹ́ mi ń sọ fún yín ṣebí kùránì oníwé tèmi àti ẹ̀ta àsọpájọ ń tẹ̀lé ẹni kó mú ìkan náà lẹ̀sìn yẹn wá nínú kùránì ẹ̀ rí i pé yóò lulẹ̀ tó bá sọ pé òun ò gba kùránì gbọ́ yes èmi náà ti wá gbà fún wa wípé yes àníjọ ló kùránì yes àníjọ ló kùránì ṣùgbọ́n tá a bá jọ fẹ́ lo kùránì láti fi sọ̀rọ̀ yẹn ẹ rí wípé òun ò pírísẹ́ǹtì Islam fún yín ń parọ́ ni we are not fighting Christian why tí mo fi kọ Sheikh Ibrahim láti ibi lecture ni wípé wọ́n ṣe lecture kan lórí save your soul pẹ̀lú Alfa Saheed Shittu go and listen to that lecture wàá rí wípé báwo ni Islam sọ pé ká bá àwọn tí ò kí ń ṣe mùsùlùmí ṣe àwọn afáàmì náà ti sọ èyí tó kàn recent òní mo sọ yẹn ti Sheikh Imran Eleha hafidhahullahu wàrà ẹ lọ gbọ́ lecture yẹn ẹ lọ wo bó lọ́lọ́run ṣe ní ká bá wọn tí ò ṣe mùsùlùmí ṣe wàá rí pé ọlọ́run ní ká bá wọn jà bó lànà bí bá wọn ṣe kò ní ká bá wọn jà ẹ lọ gbọ́ sórí èmi náà bó ṣe ń wo èmi náà ó wo èmi náà kì kírísítẹ́nì máa rí èmi náà pé we are doing everything together but ẹ̀sìn mi ni ò gbà mí láàyè but mi ìlé bá fẹ́ sọ pé káwọn èèyàn sáà lè bá a nífẹ̀ẹ́ mi kí n wá mọ ṣẹ̀sìn mi báyìí á lọ́rùn ju bàbá ṣe pẹ́ láyé lọ ìwọ náà sàárè gan ní ìsìn ẹni tó bá sọ bẹ́ẹ̀ fún yín kúrán lèmi fẹ́ kà yìí tó ń ti bẹ́ẹ̀ kúránì ò sọ wípé ká gbógun tẹ́ni tí ò kí ń ṣe mùsùlùmí ká mọ bá wọn jà ó ti ní bò láṣẹ bára wa lò ní ṣùgbọ́n náà tágbà bára wa lò kìí sọ̀nà ká wá da ẹ̀sìn yẹn papọ̀ láti proof ayé pé ẹ̀sìn ò fàjà rárá like I said ẹ̀sìn ò fàjà mo rò ti ẹ̀sìn ò ṣe kí o ẹ̀sìn ò fàjà ṣùgbọ́n bí ò ṣe fàjà yẹn ọ̀nà wo lágbà bára wa lò náà ó pàtàkì náà ẹ bá wa ṣe program yìí like love and share ẹ mọ̀ wo Allah subhanahu wa ta'ala sọnù Qur'ani wípé inna dina inda Allahi al-Islam suratu Ali Imran Quran three verse nineteen Quran ni tèmi àti Muslim àti tí ẹlòmíín náà sọ pé òun gbàgbọ́ àyàfẹ́ tí ò bá yà mọ́ tá you are a muslim and you are saying ẹ̀sìn kankan náà ní gbogbo ẹ̀ we are not serving the same god mi tí mo dẹ̀ ṣe ń sọ yìí kò sọ wípé kí n mọ́ lọ tí kírísítẹ́nì bá bímọ kí n mọ́ lọ tí ò bá ti jẹ́ pé yóò sọ pé ń ṣèjọsìn pẹ̀lú àwọn tí bó wà ní kòránì táwọn gbogbo àwọn tá à ń sọ yìí náà ń o èmi ò ní iṣu pẹ̀lú bàbá tó ń da ẹ̀sìn pọ̀ yẹn bẹ́ẹ̀ ni mi ò ní pẹ̀lú BBC Yorùbá gan náà ṣùgbọ́n mùsùlùmí mi ìkan sọ̀rọ̀ nù fídíò pé mùsùlùmí lòun kinní kan lòun kódà òun ò sí ẹ̀mọ́ pé bó ṣe rí leléyìí kò yí ọ ni o kò yí ọ lásán ni àti coconut muslim míì náà tó náà wà fẹ́ mọ́ sọ pé ẹ mọ́ dá wọn lóhùn alákatakítí ni wọ́n we are not alákatakítí ẹ̀yin ẹ fún láyà tí mo kà yìí kó túmọ̀ rẹ̀ fún yín wípé ọlọ́run sọ pé inna dina inda Allah al-Islam suratu Ali Imran Quran three we are not fighting anybody this is my own belief ọlọ́run ní ẹ̀sìn tó lodo lọ́dọ̀ òun ọlọ́run ọba tóun ó tẹ̀wọ́ gbà ni ẹ̀sìn Islam this is our own Quran ìtò wá ní mẹ́ta lọ́kan lòun kini kan lòun àwọn ó dẹ̀ ń pè mú ẹ mọ̀ dà lo bàbá àyùn kírísítẹ́nì pọ́nbélé yẹn lọ owó kọ rẹ̀ kí ló kọ ilé ìjọsìn wọn kínní kan stalens kínní kan ó kọ rẹ̀ ní stalens àbí kínní jẹ́ kínní kan kínní kan church ni je. Why do je church and mosque? Oh, ele jebe ena Even to ba jebe no, ko correct. Eso e bie ni kwi, koko koba yin sa la yin. Imi yin wa, e jaton lo nun tu, ali e yen na. Bakana. Olon ba so ni nun, ni bi tu ali e moro wa man yin, iya beta gi. Goyi roli islami dina. Musulmi lo lo ba mba wiyo. ọlọ́run ní ẹnikẹ́ni tó bá eléyìí tí mo ka Quran yẹn náà ní ó aya eighty five eighty àti márùn ẹnikẹ́ni tó bá mú ẹ̀sìn míì wá lẹ́yìn ẹ̀sìn ìsìláàmù ọlọ́run láà ní ìgbà lọ́wọ́ ẹ̀ ẹbí àáfàá tó ń sọ fún pé kankan náà ni ẹbí pé kó káyà yìí kírísítẹ́nì náà ní bìlíìfù tiwọn èmi ò bá wọn ágìwò rẹ̀ ṣùgbọ́n mọ́ mọ́ torí pé bóyá káyé sàlébà àgbàtà kó wá fẹ́ mọ̀ dà papọ̀ àbí torí nǹkan kan tó rògbò ilé fẹ́ rí mọ̀ dà papọ̀ jẹ́ kó kálukú ó dó sórí ilé ìnẹ̀ lórí Islam tàbá jọ bí mo fẹ́ ṣèyàwó alẹ́ papọ̀ tí ó bá sà ti ní jẹ́ pé ní tó fẹ́ sí ó Islam ń kálukú ló ní bìlíìfù tiẹ̀ kì í sọ̀rọ̀ pé yàn bá yàn já mọ̀ dá lórúkọ mọ̀ sápà ọlọ́run sọ pé ẹni tó bá mú ẹ̀sìn mi wà lẹ́yìn ẹ̀sìn Islam ọlọ́run lòun ò ní gbà lọ́wọ́ ẹ o irú ń tàn níjọ gbọ́n dàdà kìyàmọ̀ ọlọ́run ní ẹni òfò ló ń tàn wọn àjẹ ẹlòmíràn wà bẹ̀rẹ̀ pé ṣé tẹ́ni wá ń sọ nísìnyí pé gbogbo àwọn kírísítẹ́nì wọn ò wá ní wàlùján náà èmi ń sọ tí kùránì tèmi sọ ni ìwọ náà lè kà jáde lọ́dọ̀ tiẹ̀ kó náà mùsùlùmí ò ní wàlùján náà no problem kó ní wọn ní wọ paradise no problem you are free to say that ẹ̀sìn méjèèjì ò bìlífù bẹ́ẹ̀ wípé ẹ̀sìn Islam nítorí argument tèmi ń sìn ni wípé àfà tó bá fẹ́ sọ̀sọ́kùsọ̀ so, so, ibẹ̀ islam ò rí bá ìwọ bí wípé kí lọ́lọ́run ọba rẹ̀ sọ lórí tí ń sọ yẹn ìwọ bí wípé anábì rẹ̀ ìjó máa bobìnrin olóbìnrin lọ́wọ́ bí sí òṣòbìnrin olóbìnrin láyé anábì tó wọn fi wá wò pé àwa fẹ́ dàbí ẹni tó ṣe wípé afẹ́ káyé orin rí pé àwa ẹ̀ ṣe ẹni tó ṣe wípé alákatakí tí o gbogbo ẹ̀sìn làwa gbà láàyè rárá rárá kò wá bẹ́ẹ̀ torí tí kò bá ti wá bẹ́ẹ̀ mọ́ mọ́ mọ́ mọ́ lọ mọ́ bẹ́ẹ̀ tí nǹkan bá ṣe kí ni tí nǹkan ò bá ti wá bẹ́ẹ̀ mọ́ lọ mọ́ bẹ́ẹ̀ that's just it ní ìsìn ẹ jẹ́ tó fún yín nímì nínú Quran ọlọ́run bá ń sọ nínú Quran ẹ máa wo ọlọ́run ní aliyahu akmaltu lakum dinakum òní yìí báyìí mo ti pé ẹ̀sìn yín fún yín o wàrọ̀dí ìtùlákùnmù islam dínà mo sì ṣẹ̀sìn islam lẹ́sìn tó sì pò ní mo yọ́nú sí fún yín níbo ni wọ́n ti wá rí mi even àwọn tó ń ṣe mẹ́ta lọ́kan kí lọ ọlọ́run ọba sọ nípa wọn nínú alukur'an tẹ́gbọ̀n pé kò jọ ẹ̀sìn islam ò èyí tẹ́yìn ń sọ yẹn o wọ́n gbọ́ ọlọ́run sọ yí pé làkọ̀dé lẹ́dínà kọlu iná lọ́hà. Salisu salatha ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí báyìí Ọlọ́run bá sọ wípé ẹ jẹ́ kọ́kọ́ mílẹ yìí wá suratul maida aya seventy two suratul maida quran kini yena. uh, quran five aya seventy two this is my own quran this is what all muslims mùsùlùmí tó rí rẹ̀ straight o tí èsì ìdá pé káyé tà lè bá rí pé àwọn iléeṣẹ́ tí ń takò yan wọ́n balance rara sórí tó bá ti ń sọ báwọn ìsìláàmù kùránì òun ni wọ́n ń takò ìnípẹ́ parí gan wọ́n ti ń pè wọ́n lọ́dọ̀ wá ń bí fún ìṣà tó lẹ́yìn ìrun lọ́dọ̀ wá ń báyìí thirty minutes ọmọ fílẹ̀ ní mosque ti wà nínú school pọ̀nyìnsá nípẹ́ parí ìsìláàmù ẹ mọ̀ gbọ́ mi o ìsìláàmù ló ń sọ tèmi ń sọ yìí kìí ṣe kẹ́nìkan lè bàa jẹ́ kí inú àwọn èèyàn dùn nítorí ẹni wá ṣe tọ́pìkì pẹ̀lú bó ṣe rẹ̀ mí tó ni wípé èmi bìlíìfù ni pé sórí In tó jáde ọ̀ka àwọn èèyàn tó lè gbé wọn wọná gbogbo tá à ń sọ yìí ẹ mú bẹ́sẹ̀ àwọn èèyàn jẹ́ mo ra àwọn kọ́mẹ́ǹtì kan níbẹ̀ mo gbé he ṣé mùsùlùmí ló ń sọ báyìí kò correct gbọ́ mi Islam ni mò ń sọ Christian náà lè ní belief tí wọ́n tẹ́pọ̀ lè takun táwọn ṣe I will not go against that belief I will be proving my own point Kuna náà mo prove tọ̀dọ̀ tiẹ̀ ọlọ́run sọ wípé لقد كفر الذين قالوا إن الله هو المسيح بن مريم الله náà ti ṣe kèfèrí o gbogbo àwọn tó bá sọ wípé ọlọ́run ọba gangan tán ní Jesus is our Lord and Saviour ọlọ́run ní irú òǹtàn o ó ti di kèfèrí kìí solùgbàgbọ́ òdodo bóòlù yóò sì wá jẹ́ pé nǹkan kan náà lájọ ń sìn that is their own belief leave them with that ìwọ náà mọ proof tọ̀dọ̀ tọ̀dọ̀ tiẹ̀ ṣùgbọ́n mọ ìtawọ fẹ́ gbà ní wípé kó o sọ wípé àní nǹkan nǹkan náà ni they are not the same like love and share this program wọn kò ti yé Ọlọ́run ni kí wá lánà bí ẹ Ìsá gangan sọ fáwọn tó tẹ̀lé tó já àwọn ọmọ bani israẹla ó ní yá bani israẹl u'budu llaha rabbi wa rabbakum Ọlọ́run ọba mi ni ẹ máa sìn yàtọ̀ Ọlọ́run ọba tiyín náà o innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannah ẹni tó bá ń ṣerú tá a sọ sókè yìí torí ìmọ̀sẹ̀bọ nírú yorùbá ọlọ́run ti ṣàlùjánnà léèwọ̀ fún wọn náà sọ́ńbò mi wí pé ẹni tó bá lọ́nà sọ wípé làkọ̀dẹ̀ káfàrọ̀ lẹ́dínà kọlu iná lọ àtàlìsì sàlàtà ọlọ́run náà ti ṣe kẹfìrí o gbogbo ẹni tó bá sọ wípé ọlọ́run ọba mẹ́ta lọ́kan ni kí la pè bẹ́ẹ̀ ọlọ́run bàbá ọlọ́run ọlọ́run ẹ̀mí mímọ́ kó sì ti ń jẹ́bẹ̀ ní islam ṣe ń táwa sọ pé same belief lájọ nílélé ask any afa that used to say pé òun tóun o islam àti kìsẹ́nìtì kankan náà ni ẹ̀yin lẹ́mọ tá ẹ ṣe ń ya gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní kó púrúfù rẹ̀ fún nínú ìwé tó ń gangan gbàgbọ́ ẹ̀sìn òfàjà wà lọ́ọ̀yì ẹ̀sìn òfàjà BBC you are right on that pẹ̀lú táìtù yẹn ẹ̀sìn ìfàjà ṣùgbọ́n àlejọ́sìn papọ̀ ọ̀nà tá à ń gbà sí náà ó yàtọ̀ ó wà ní Quran Suratul Kafirun uh, Kafirun Quran kí ni Suratul Kafirun náà uh, Suratul Nas ní one fourteen Suratul Falak one thirteen Suratul Ikhlas one twelve sọ́tù masad one eleven so uh, one oh nine ló gbọ́dọ̀ jẹ it. tí mo bá mistake Team you must bá ṣe mistake one oh nine sọ́tù mo fẹ́ sọ àwọn ibi tó wà mo kálukú náà lọ check it this is our own belief am I fighting anybody no this is my own creed this is my own akida. I should have that belief. Ẹ wọ́n gbọ́ o, àwọn kèfèrí wá bànà bí wípé wò, jáwa náà, a fẹ́ mọ bọ́ sin náà wọn ọba rẹ tó ń sin yẹn. Ṣùgbọ́n a bọ́ sin náà wọn ọba rẹ lọ́dún kan àjọ ṣe. Ìwọ náà wàá bá wa ṣe tiwa náà. Ọlọ́run wa ni sọ fún wọn wípé kó yá ayyuhal kafirun. Mo pẹ̀yìn tó ṣe wípé ẹ̀yin ò gbà pé ìsìláàmù lọ̀nà. Ìtumọ̀ ẹ̀ nìyẹn, ó kún tó la a'budu ma ta'budun in tẹ́yìn sìn ọ̀nà tẹ́yìn gbà Emi èmi ò lè ṣe ẹ wá máa gbọ́ ọlọ́tọ́ ni ko sọ fún wípé kì í ṣe pé kàn dúró lórí la a'budu ma ta'budun mo rò pé kò dúró sórí rẹ o ọlọ́run jẹ́ kó kàn mọ̀ wípé in tẹ́mi náà tó wá ń we are not forcing anybody stay on lane let us stay in our lane ṣùgbọ́n àfa kan mọ́ dẹ̀sìn rú fáwọn èèyàn gbà tó wá rẹ́ lórí BBC Yorùbá àwẹrẹ nìkan tó ṣe kinní kan ó wá ní ẹ̀sìn ó wá ní bó ṣe yẹ kó rí nìyẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ ànábì náà báwọn tí ò kí ń ṣe mùsùlùmí lò ǹjẹ́ wọ́n jọ ń jọ́sìn papọ̀ bí ṣèbánà bí ìlú wọn ló ń tẹ̀lé sọ fáwọn tí ò kí ń ṣe mùsùlùmí tí wọn ò gbà pé Islam lọ́nà sọ wípé la abudu ma ta abudu gbogbo wa ìpátá ẹ mọ òwúwa o gbogbo apáta ló ṣe wípé gbogbo táwa náà bá mọ̀ wípé mo ṣe fẹ́ kó rí lélẹ̀ bọ́lọ̀ ṣe fẹ́ kó rí fáwa là ń sọ yìí àní gbakẹ́lòmí ò yí o tó bá ti wá di ibi ẹ̀sìn àwa fẹ́ mọ yí fáwọn èèyàn la arbudu ma tarbudu sọ fún wọn pé intẹ́ ń jọ́sìn fún ìyìn lè jọ́sìn fún mi le lè ṣe bẹ́ẹ̀ sí ń sìn ìyìn lè mọ sàlẹ́lúyà kí n tó akbar mọ ṣe tọ̀dọ̀ tiẹ̀ yìí mi náà mọ ṣe tèmi ọlọ́wà sọ fún wọn pé wàlá antum arbiduna mọ́ arbudu tó wá jẹ́ káwọn ìgbésẹ̀ orí ẹ̀yin náà tó lè jọ́sìn bẹ́mi náà ṣe ń jọ́sìn orí pé kò fàjà àyà yìí clear rẹ̀ wọ́n mọ̀ sí náà lọ́nà tán gbà mọ́ jésù wọn ṣe ń ṣe ń aláwọn wọn ṣe ń ṣe kán bẹ̀rẹ̀ wọ́n lè mọ̀ ṣe ṣùgbọ́n mi ò mọ̀ pèsè pé ìsìláàmù dẹ̀ lọ́nà o ìsìláàmù lọ́nà o bọ́lá wọn ṣe sọ rèé bọ́lá bí ṣe sọ rèé ìtẹ́ǹsì yìí sọ́nà o òun náà kò máa pè mí tí n bá dà lóhùn kò fàjà tó bá bí wọn màá lọ tó bá ń ṣèyàwó máa lọ táwọn bàtà àti ṣe tó ta pẹ̀sìn yín bí kan ni wàá fọ kọ́yàwó lọ́rùn wọ́n jà fáà kan kó ń tàn ìpè yẹn àfà yẹn ń sọ ẹnìkan sẹ́ndì kọ́mẹ́ǹtì yẹn sí mi èèyàn mi ńlá kan sẹ́ndì kọ́mẹ́ǹtì yẹn sí mi kódà fẹ́ kí n sọ̀rọ̀ lórí rẹ̀ nǹkan dé padà sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ ni mo káwọn èèyàn wa kan tán sì mọ̀ ọ̀rọ̀ sọ wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ní ẹkẹ́ni yóò mú wá ibi táwọn bíi ti sọ wípé kí wọ́n mọ́ kí a mọ bobìnrin lọ́wọ́ ká mọ ṣe wìhárà sun láti mú wáyé ànábì ní kán mọ fi nǹkan gúnyàn lórí báyìí kán mọ fi abẹ́rẹ́ gúnyàn lọ́wọ́ báyìí àbí gbogbo ara gan ó dájú kéèyàn sọ pé èèyàn fẹ́ bobìnrin lóbìnrin lọ́wọ́ lọ kì í ṣe pé kò wù mí náà nà kí n bọlẹ̀ pa sunday lọ́wọ́ tọwọ́ yóò soft ó wù mí náà ẹ̀sìn mi ló sọ pé mi ò gbọ́dọ̀ ṣe é sọ̀rọ̀ pé kò wù mí náà kí n kàn róbìn olómi kan kí n ọ́ọ̀gì ẹ̀ ká dì mọ́ra ẹ̀sìn mi ló sọ pé mi ò gbọ́dọ̀ ṣe é n tẹ́sìn tèmi fẹ́ nìyẹn ìgbà tí mo dẹ̀ ti gba ẹ̀sìn gbà mo gbọ́dọ̀ gbòfin ẹ̀ mọ́ kírísítẹ́ǹtì náà láwọn òfin tiwọn jẹ́ mọ́ ṣe ṣùgbọ́n mi ẹ̀sìn tèmi sọ wípé ẹ̀sìn islam yìí lọ́nà mo wá lè mọ̀ pé kó náà mọ̀ pé mi ẹ káwọn tí ó jọ dára wọn lóhùn kódà kò mo sí ká fọ́ọ̀sì èèyàn ní islam ó lè mọ rí ká mo bára wa fa nǹkan mùsùlùmí bára wọn fa nǹkan ò bọ́rọ̀ tí wọ́n sì gbà nù látara ń tarí pọ́n dáwù ṣùgbọ́n kò sọ́pọ̀ lákatakítí ni wá rárá àti rárá láàbùdù mọ́ tá àbùdù alábìyàn sọ pé ẹ̀yin náà tó rè gan yín tèmi náà tó ń ṣe gan yín náà ò lè ṣe á lè dá papọ̀ wà láàánà arábìdùn mọ́ àbátún ìyìn lè jọ́sìn fún tẹ́yìn jọ́sìn fún wà láàánà arábìdùn náà mọ́ àbùdẹ àníwòrán ọ̀sẹ̀ kẹ́yìn náà mọ́ sí tí mò ń sìn yẹn kí lànà bí fi parẹ́ làkúndínù kún àná bí ò sọ pé kán mọ́ sẹ̀sìn wọn ó ti pè wọ́n wọ̀n sí dá lóhùn ó wà ní ká pé ẹ wò pé ká lè bá a dá papọ̀ ni láfi lè jọ ṣe làkúndínù kún ẹ máa ṣe tì í ẹ wo ọ̀rọ̀ yẹn bọ́ọ̀lù sọ pé kánà ò gbé kalẹ̀ mo ti pè yẹn pé wá sí Islam ó lóun ò ṣe ṣùgbọ́n kó wá ní ẹ kí n lè bá ṣe Islam yín wàá máa ṣe tiẹ̀ ìwọ wàá máa ṣe tèmi ọlọ́run ọba ọkàn ló wà kì í ṣe kinní ọlọ́run kan náà là ń sìn àjọsìn lọ́kàn kan náà ànábì sọ pé làkún dínú kún àyà Kùránì tó sọ pàdán bí ó sọ fún wọn nìyẹn ẹ wá máa ṣẹ̀sìn tí yín gbà yẹn wàlíyà kémi náà sì máa ṣe tèmi ìwọ tó ní babaláwo ní máa ṣẹ̀sìn rẹ̀ ń gbà yẹn kémi náà sì máa ṣe tèmi mo wá sọ pé ẹn kájọ mọ́ sí papọ̀ tó rẹ́sìn ẹyọ kan náà nínú mímí ò mọ̀ pé ọ́ o tí wọn náà bá ń pè mí tí n bá dán lóun no problem it's a free world ṣùgbọ́n ìwọ àáfàá bí anybody mọ́ kàn bọ́ tako sọ pé ẹn wọ́n sì ráwa tá a bá ń sọ ilé ìlàlá kàtàkìtì this is our book any àáfàá ask him so believe in Quran yìí this is our book and àdìsí ànábi ń tà believe in ẹ̀rí ní tó wà náà ni mò ń kà jáde yẹn táfà kan bá wá gbé mi wá tó yàtọ̀ sí tí mò ń sọ yẹn tó wá ní ẹ̀hẹ́n bí Islam ṣe dáa rè mọ́ dáa lóhùn èyí tí ń sin èsè Islam torí Islam níbi tó wá ni ìwọ ní kò náà kan tí mo kà kó tu fún ọ islam nù ibi tó wà rí afa kan kò sáà lè practice islam ju kó rí níbi lọ ibo ló ti wá rí tiẹ̀ that is the question you should ask that anybody nínú àwọn àfààní tí wọ́n bá fẹ́ compromise tó sọ pé àwọn fẹ́ ṣe corporate islam káyé lè bá nífẹ̀ẹ́ àwọn pé àwọn èyí ṣe kínní bóyá ó kéré ni o àbò tóbi ni o àbọ̀n ṣe sọ́nà wẹ́wẹ́wẹ́ kó lè bá dùn ká ni o ẹyọ kan náà gbogbo ọ̀rọ̀ tó ń bẹ́ẹ̀ nú this is my own book this is my Quran so ẹni tí mo lọ lórí BBC yes, sọ̀rọ̀ kan wípé mi ì lo bible mi ì Quran But ọ̀hún bá ṣe ní kí n ṣe ni mo ṣe ń ṣe wọ́n tó wá play fídíò rẹ̀ débì kan wọ́n play fídíò rẹ̀ débì kan buhari tó tún gbé bible àti Quran What's ṣé bó lè lò ní ó tún ti the bible àti Quran lọ́wọ́ bàbá ẹlẹ́wọ̀n lánìí kan bí àwọn pé ṣé mùsùlùmí làwọn àbí kírísítẹ́nì àwọn ni ṣé ọlọ́run ṣé kírísítẹ́nì àbí mùsùlùmí lọ́lọ́run ó ní méjèèjì wáyé jẹ́ sọ pé mẹ́tẹ̀ẹ̀ta wáyé tó jẹ́ pé kírísítẹ́nì àti mùsùlùmí nìkan lọ́lọ́run ti ń jẹ́ tí ò fi jẹ́ ti babaláwo náà tí ò fi jẹ́ tàwọn tán wà ní India tí ò fi jẹ́ oríṣiríṣi ẹ̀sìn tó wà láyé tó jẹ́ pé ẹ wá mọ́ lórí christianity torí pé n tó lè tà láwùjọ tiwa nìyẹn no as a muslim be know what you are doing mo sì bá christian kankan jà pé ẹ kìíní kan islam no òpònú mùsùlùmí ni ó mọ bú jésù òdodo bẹ ni ni ó mọ bú jésù pé kíní ìgbà táwọn kan sì fẹ́ yí rọmọ málàmù pé wọ́n sọ wípé Jesu, jalè mo ní wọ́n sọ pé jésù jalè wọ́n fẹ́ fọ jésù mọ́ ni wípé yín tí báìbù yìí ń sọ kò sí lára jésù kò jalè pé báìbù yìí ó correct báìbù yẹn náà fẹ́ sọ pé kò correct àbí sí wọ́n gbà pé jésù jalè ṣé wọ́n kà jáde nínú bíbélì yẹn wọ́n kà jáde nínú ẹ̀ náà nínú àwọn bíbélì bó pín náà ni ohun tó ní jésù ẹ bá mi bí bàbá ìpè bíbélì wo làwọn ń lò in short torí àsìkò òun ti wá níbí tó o bá fẹ́ mọ bó láti bá àwọn christian làwọn tí ò kí ń ṣẹlẹ́sìn islam gbìyànjú kó o gbọ́ lecture sheikh imọ̀ẹ́lẹ́ àti mọ̀sán ẹ̀ o lè rí lórí saviour so afasa ìṣètò o lè rí youtube wọn èmi náà dẹ̀ ṣe ẹ̀rẹ̀ wà lórí youtube uh, alimadrasatu anabawiya o lè rí ìwò ń bẹ́ ó dà pé one and two ní ó dà pé one and mo ti ṣe ẹ ó dà pé n ti ráyè ìdálódù two yẹn ni màá padà ṣe two yẹn náà ẹ lọ gbọ́ bọ́n ṣe ṣàlàyé ẹ̀ kò síbi kankan tó ti ní ká gbógun ti kírísítẹ́nì o àbí ẹni tí ò kí ń ṣe mùsùlùmí rárá o mo rò ti yé mo rò ti yé rárá o ẹ gbọ́ are you not people that cause all this end life àbí ibo lẹni àwọn bóyá wa nọ́mbà ibo láti cause all this end life and ṣàlàyé ẹ̀sìn that is that is a thing all of us should know. Read on nurse Goya Tonlatodorok. No matter how try, no matter how bose wuko strive to, no matter how you do, ìyọnu káwọn èèyàn yọnu sí ọ ò lè rí gbogbo èèyàn le yọnu sí ọ kó mọ dẹ̀sìn pọ̀ kó mọ sí gbogbo ẹ̀ pé hmm, ìfẹ́ káwọn kírísítẹ́nì rí mi lọ́la katakítí rárá mo bá àwọn kírísítẹ́nì gbádùgbò wọn rí mi lọ́la katakítí Gómìnà mi lákàtìkìtì fún wẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ lọ sẹ́nìtì fún. Wá lọ wo ètò wa pàtàkì rídọ̀ lọ igọ́ yàtọ̀ làtọ̀ tọ̀rọ̀. Ìyọ́nú ọlọ́run kọ́ lọ́n wá mọ́ ìbínú sí òun ló ga jù. Ẹ̀yin tẹ́ obìnrin tẹ́ lọ social media. Wọ́n dẹ̀sìn ara rẹ̀ rú o. Ẹ̀sìn kan náà ni. Sórí gba àwọn ìyá torí tí wọ́n ń lọ yẹn. Ẹni tó bá mọ̀ wọn tó bá rí fámìlì rẹ̀ ń bẹ̀ pé wọ́n bá wọn sọ̀rọ̀. Kí ni wọ́n nídìí? Kí ni wọ́n mọ́ kó chọ́ọ̀chì papọ̀ mọ́ mọ́sálásí kò kìí ṣe nǹkan kan náà àfàtò wa sọ pé nǹkan kan náà ni àbí mùsùlùmí tó sọ pé nǹkan kan náà ni àwọn àyà kúránì tí mo kà yẹn tí mo fi àwọn fẹ́sìsì ẹ̀sìn ìwọ kan bí ojú bá ń lọ o tó bá rí ṣàlàyé walillahil hamd tí kò bá rí ṣàlàyé walillahil hamd ṣùgbọ́n ẹ jọ ẹ jẹ́ ká gbìyànjú àti gbọ́rọ̀ ṣe fún ẹ láti mọ̀ sọ ẹ wọ́n ṣàlàyé in details ń ṣe dáadáa gan wàá mọ̀ yíyá bẹ̀ta gígọ́ ìrọ̀lẹ̀ ìsìláàmù dínà fàlàyé yóò kọ́ bàlá mi ni o ẹ tó wá mẹ́sìn mọ́ lẹ́yìn ìsìláàmù wọn lò ní ìgbà rẹ o tó bá wá gbọ́ lẹ́kṣọ̀ wọn yẹn wọ́n á ṣí ẹ̀rẹ̀ fáwọn èèyàn tó wá rí tán súnmọ́ ẹ gbọ́ ẹ this is about our akhira eléyìí tá à ń gbọ́ yìí ẹ jẹ́ ká bá wa tẹ like love and share it's about about our akhira mọ́tò kó papọ̀ o kò ní ìdàǹkọ́ papọ̀ dẹ̀ wùwà dáadáa sáwọn èèyàn tán fi ní mọ̀ bàbá lákatakítí ni wọ́n sì bóbìnrin olóbìnrin lọ́wọ́ Islam wa ni ò mú wa àlówó àwa náà sọ̀rọ̀ pé kò wà wá náà kọjá pé ká mọ jayé ká mọ sọmọ ni Islam wa ló sọ pé kò rí bẹ́ẹ̀ ta ló wò pé kò wù kó náà kò sẹ́yìn tí ó wù ẹ̀mí máa fẹ́ ẹ̀mí tó rí yìí ní tẹ̀mí fẹ́ nù ànábì dẹ̀ ti sọ gbogbo tí wọ́n fi sọ̀ráǹdì iná pátá tó lè múyàn wọ náà ní tẹ̀mí máa fẹ́ ni. ṣùgbọ́n nítorí máa mú yàn wà lùjẹ́nà báyìí ìtẹ́mi fẹ́ mọ́ kọ́ ni yes ìtẹ́mi fẹ́ mọ́ kọ́ ni ta ni rò kó kòwò náà kó mọ ṣe bí kó mọ ṣe yahoo kó mọ lọ̀dà lọ́mọ kọ́rọ́ yìí láti mọ fi rówó ta ló rò kó wù kó sọ́fà kò sí ẹ̀sìn islam ló wá lóhùn faramọ́ yìí kí n wá fẹ́ ṣe àfi kí n gba àfi tí n báyà sọ pé ìfẹ́ tẹ̀lé tí islam tí mò ń ṣe tí mò ń sọ pé òun ni mò ń ṣe sọ lókù that's it ẹ mọ́ fàáfàá kan pé àfàá míì láláṣẹ jù ìyí tí ń ṣàṣe tóun tí ó fẹ́ jẹ́ kẹ́ ẹ rí òun léèyàn dáadáa ẹbí wípé ṣé bẹ́ẹ̀ sìn rẹ̀ ṣe mú wa nù ẹ wà mọ́ pé kàn ń dọ́gbọ́n fún yín láti kàjọ yín láti parọ́ fáyé ni BBC Yorùbá òótọ́ lẹ sọ ọ̀rọ̀ ẹ̀sìn ò fàjà o ṣùgbọ́n ẹ̀sìn wa ò sọ wípé kájọ máa kó papọ̀ tó ti yé ẹ̀sìn wa ò sọ pé kájọ máa kó papọ̀ ṣùgbọ́n ẹ̀sìn ò fàjà kò ní abára wa jà kò jájọ mú mi sí kí ẹ̀sìn wò sọ bẹ́ẹ̀ èmi lè fọwọ́ kóbìnrin lọ́rùn o ẹ̀sìn wò sọ pé ká mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ dànù ẹ̀yìn ẹbí pé kí lànà bí rẹ lórí tó ṣe yẹ. there are many things tó ṣe wípé a gbọ́dọ̀ mọ̀ gan àwa gan as a family àwọn obìnrin kan tó ṣe pé à ń fọwọ́ gbá wọn tó pé ẹ̀sìn wọn sọ pé ká mọ̀ fọwọ́ gbá wọn mú. àwa náà mọ̀ tẹ́lẹ̀ kó tó di pé ọlọ́run ṣàánú pé àṣẹ kì í sábúrò mi o tóró jìnnà sí mi o àyíṣe family dìríbẹ̀ ń wá sí mo sì ẹ̀ fẹ́ gan that is Islam for you Islam ní guide christianity wọn tán ẹrí tán ṣe náà ní gáìdì o bí èsì ẹsùn lọnà tọnà bá sọ pé àtọ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ó ní gáìdì o ẹbí wọn ó ní o wọn tẹ̀lé ní o torí wípé tán bá tẹ̀lé ẹ fẹ́ máa pa àwọn náà láláṣẹ jù kò sì sí ní tó fà á ìntayé gbé wá ìntayé gbé wá kìí ṣe tó tọnà ọba gbé wá ọlọ́run ọba tó sì dáná ti láwọn tí ó kò sí báwọn kan náà ni ó wọ̀ so àwọn kan ò ní gbọ́rọ̀ sọ́nà lẹ́nu that's it mo fàáfàá kan pa àwọn kan lálàsè jù wọ́n sì fẹ́ nìkan pa àwọn kan lálàsè ètò Kùránì àtọ̀rọ̀ ànábì òun ni kò wò ṣùgbọ́n ẹgbìyànjú ẹgbẹ́ lẹ́tọ̀ tí mo sọ yẹn pàṣẹ kan ẹlẹ́yà àbáwọn lẹ́tọ̀ àwọn àfáà mi náà sọ́dọ̀ àwọn àfáà tán máa dunnú tán wọ́n sì tẹ́ pé àwọn kírísítẹ́nì ó mọ̀ sí kórè mú mọ̀ pé àfáà síbẹ̀ àbáwọn christian yóò mọ̀ ṣe kinní kan ono oh àbá àfáàn ṣe mólúdì wọ́n yìnbá ti pastor wọ́n yìnbá ti eh, ajẹ́rìí kinní kan wọ́n yìnbá ti ìyá àjọ kan wá nítorí pé nǹkan kan náà ni wọ́n ń tàn yín ni wọ́n ń tàn ìyá àjọ yẹn gan ni òun náà mọ̀ lọ́kàn rẹ̀ pé kùránì tóun sọ pé òun torí ẹ̀ ṣe nǹkan gan ò sọ bẹ́ẹ̀ mo rò pé ti yé òun gan mọ́ o ṣùgbọ́n ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run ni ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run ni kọ́lọ̀ máa kó kan wa lọ́wọ́ subhanaka allahumma wa bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa ẹ wo tí mo ti sọ̀rọ̀ tó yẹ pé ń búyàn yìí ẹsẹ̀ rẹ̀ lómi ò sì wà yóò mọ̀ bú mi náà ni tó bá sá sẹ̀ fẹ́ bú mi bá wa ṣe programu yìí kó jẹ́ àǹfààní fáwọn fámìlì rẹ̀ àbáwọn míì náà ẹ rí nǹkan bá BBC ìjà ṣùgbọ́n nǹkan gbé mo kà mẹ́gbà táwọn èèyàn sẹ́ndì ẹ̀ sí mi kọ́lọ̀ kó ṣàánú ààyè tí ò kì í gbà mí ni mo mọ́ra àwọn nǹkan mi ààyè ò kì í gbà mí ààyè even mo ti wáyé i'm on drug oògùn mi ló pọ̀ tí mo ń lò yìí mo ti darí hospital ni ṣùgbọ́n ara mi ò gbé kinní yẹn bí mo ṣe rí ọlọ́ọ̀ so ẹ jọ nítorí ìtọ́lọ́ torí ìtọ́lọ́ ẹ̀já mójútó Islam wa mo gbógun ti kírísítẹ́nì kankan mo gbógun tẹ́nì kankan ṣé bọ́ọ̀lù ṣe ni ò ṣe náà ni kò ju yín lọ mo sì dá papọ̀ mọ́ lọ mọ́sálásí kó tó máa lọ tó bá fẹ́ mọ́ lórí òkè máa lọ á máa pè ọ́ lóòjì ó gbọ́ tó bá fẹ́ mọ́ wá mọ́sálásí máa wá mọ́ méjèèjì papọ̀ iná dínà inda Allah al-Islam ẹ̀sìn ẹyọ kan tó lọ́dọ̀ ọlọ́run bá náà lẹ̀sìn Islam tí ó gbà ó ọlọ́run dẹ̀ sọ wà mẹ́rin yá bẹ́tà gẹ́gẹ́ ọ̀rọ̀ lè Islam dínà falẹ̀ ń yọkọ̀ balà mí ni ó wù èmi náà kémi náà mọ̀ sọ̀dí wù kẹ́ kí wọ́n ṣe ó ṣe ó ṣe àjùmọ̀ lọ ó wù èmi náà subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa àwọn tá a bá fẹ́ ṣe hajj àsìkò ti lọ o àsìkò tí ń lọ àtàwọn fẹ́ ṣe ájì pẹ̀lú ájì mi court àsìkò ti ṣe kí ni àsìkò tí ń lọ àsìkò tí ń lọ àtàwọn fẹ́ ṣe kí ni àtàwọn fẹ́ ṣe ájì ẹ jẹ́ pé nọ́mbà jimmy court torí ìwé ti ṣe wá àwọn tá a fẹ́ ṣe ájì àsìkò tí ń lọ ohun kó mọ̀ jẹ́ pé gbà tábà sọ pé a fẹ́ sanwó sí wọ́n padà sọ pé à owó wa máa lé o àsìkò ti lọ gan ni ó kò sásìkò mẹ́fà so àwọn tá a fẹ́ ṣe ájì kápá jimmy court Zero zero zero zero eight eight twenty three eighty nine four four 080 23 88 0944 090 32 07 69 47 ẹ jẹ́ kí n tún nọ́mbà yẹn pé 080 23 88 zero 090 32 07 69 72 àwa tá a bá fẹ́ tá a bá fẹ́ fọlẹ̀ dípá clinic eh, dípá clinic àpò ah, mọ̀mọ́ ìsinmi ọ̀pẹ̀ kí ni ọmọ ìmọ̀ ti fẹ́ gbàgbé òun náà ni ẹ jẹ́ ń pe nọ́mbà àwọn. Ah, nọ́mbà àwọn ìrí nọ́mbà àwọn ṣùgbọ́n àlàyé àsìkò ní ti fẹ́ tó tó tó tó tó tó sí gbọ́dọ̀ sí náfìlà kàtó kírun so nọ́mbà tí wọ́n ta fẹ́ fọléfọlẹ̀ wọ́n wà káàkiri zero eight zero eighty nine seventy one zero nine one nine zero eight zero ninety thirty thirty two ninety five subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalam we are not a blogger à ń ṣe wá sí ni. <laughs> ká pé blọ́gà tí wọ́n sọ ní pé àwọn torí kó sàlébà owó náà fi ń ṣe òun pààrọ̀ ni ìjọ mo ti ṣe prógrámù kan rárá o wàlá ìfẹ́ àwọn èèyàn la ní ta fi ń fásikọ wálẹ̀ nọ́sìn tí mò ń gbà lórí Facebook nọ́sìn ìfẹ́ àwọn èèyàn lásán òun la ní ta fi ń ṣe tá à ń ṣe yìí àti wípé àwọn pé mọ̀ tá a mọ̀ ká fi ṣe àwọn èèyàn láǹfààní assalamu alaikum bọ̀ ká pàbàlà bòmí ti blọ́gà elétèsí pé ó fẹ́ fi ṣàbòsí fáwọn èèyàn kò sábòrò ń bí yín o no problem o. Oh so ti yẹ o subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.